lè orí àtẹ̀tẹ̀ nìran àtẹ̀tẹ̀ gbé níjì òòsà òòsà bí orí òsí orí la àbá kóbì ìbọn èmi ọmọ tí mo kóbì mọ bọ̀dí èmi ọmọ pórí ní gbé ní ìdí ògbé ni orí mi gbè mí ń kálé orí mi gbè mí ń bímọ orí lákòó má bàjẹ́. àṣẹ ooo. Bàrà bẹ̀ tó lójú, ọ̀tẹ̀ pamọ́ fẹ́, fẹ́ fẹ́ yìí ń rọ̀ bàbá lé orí mi ní ìmọ̀ràn. Orí mi ní. Ọlọ́lá orí mi ní. Ìmọ̀ràn lúwẹ̀ bọ́. Orí mi ní. Orí mi ló fún mi o. Orí orí mi ló fún mi ìmọ̀lọ́lá. Orí mi ní. Ìmọ̀ bá lé. Orí mi ní. Ìmọ̀ràn lúwẹ̀ bọ́. Orí mi ní. àṣẹ o. èyí ò bá ti lóyá ní ọ̀rẹ́ yìí dé bàtà ní ọ̀rẹ́ mọ yá fàtí ìdè ìyá lóde ẹ wá bá wa sí àwọn èlò lè dá sí ìyá ara ò lè ara ìyá ara ò ọ̀fà a sì tẹ̀lé ìfọ níyà lójú ara òde òró ebi ní òró nílé ìyá lóde gbèrè ní ń bọ́ àṣẹ gbọ̀rọ̀ mi yẹ̀wò bí olódùmarè ẹni àbáṣẹ́ ni ó sí láyé mọ́ alátẹ̀lé ń bẹ ní òde ọ̀run òun àbí àbòjì tí ń dájú rege igbó ìdásọ bí ẹ̀kú ẹ̀dí ẹlẹ́wù ní sòwò àpamọ́bà ní oníṣẹ́ mẹ́fọ́ orí ìlú sàṣìjẹ́ ẹ̀kọ́ ni òtún ìlú oníṣẹ́ pàyàkí láyà kọ́dẹ̀rọ̀ ibà àdójẹ́ ẹ̀rí àwa ni ojú ajá gbogbo tí ń ṣe bí ìbànújẹ́ ọkọ mi ó sì bọ gbé àṣẹ o àwọn ilé ọjẹ abáyàsẹ tàbí ní ọmọ tẹ ìyá mi rí ọlọ́dẹ wò ní dáróde ẹ wá bá wa sí àwọn òyìnbó lè ra èyí ò bá a di lórí ẹni òré ní gbé mọtẹ ní òré mọyà àbàbí ìdè olùmọ àwọn ẹ wá bá wa sí àwọn òyìnbó lè ra ṣe. àṣẹ o ìyàwó tàbí àṣọ ìsàmọ́jà rí ọ̀lẹ́ olúwa rí ọmọ tá a bí ní sowó ọ̀bùn tí yóò sòwò ló ti lóun olówó lọ́wọ́ onímọ̀ àwọn oníṣẹ́ ìkéde ẹ̀rọ pàdé tuntun ajẹ́mọ̀ ń lọ lọ́kùn bí ọ̀lẹ́ ìgbà òní wí bẹ́ẹ̀ ni òní lò onímọ̀ àwọn ẹlẹ́ni arúgbó ní ṣe fún pani ìyàwó arúgbó lè fún bàbá dá arúgbó lè nà wá àbòrò tó ti tó ní ìmọ̀ ní òní bí òní nínú ọmọ olúkú ewu alábàárà mọ́lẹ̀ lójú mi ẹ bá wa sí àwọn èèyàn yẹn níwọ̀n bá wa sí lórí ẹni òré ní gbé bọ́tà ẹni òré mọ́lẹ̀ àfàdé ìdí lọ́ńdọ́ká ẹ bá wa sí àwọn èèyàn lè dá sí ojúmọ̀ ní ọmọ ajínigbọ̀n ejò gúdúgúdú lè sọ aláàbàjẹ́ àkùkọ kànáńgó dábàá kàkọ́ wa ní ọ̀sẹ̀ náà ọ̀rẹ́ ọlọ́kàlọ́kẹ̀sán owó mi nílé aláwọ̀ kò sí lẹ́sàn káàdé ọ̀pọ̀ èrè àwọn jáláwọ̀ tàwọn ọmọ òkèèrè mọ́nà kò wá àtọmọ bí aṣọ sọrú afẹ́fẹ́ àmọ́ máa jẹ́ àwọn ọmọ onímọ̀ nígbà kan mọ́ ló ka nínú orin ó fọ́jú aláṣẹ ìjọ́jẹ́ nítorí àti tó wọjá ilé ní tú eléyìí. kọ̀dọ̀kọ̀dọ̀ tí ń bẹ ìgbò ìdáwó ti ìpà àfihàn nígbà tí ẹ jẹ ó bínú àfẹsẹ̀jàmù sínú aago ọ̀sọ̀rọ̀ ara eléyìí etí wọn lóríwà ní òdílé títí mo ní tá ń labẹ́ ẹ̀ lóṣù tá ń labẹ́ ẹ̀ tá ń labẹ́ ẹ̀ mi náà lóko roko tí gbogbo pẹ̀lú ní ọwọ́ mi ọ̀kan ní bó tètè màbí owó dídì lọ mú òde ta lè lè àbíyá aláìlọ́ba ta lérè lólè jíjó lè láàbí ọba olè lólè lólè àlùjáde ó fèsì ọkọ mọ́gbẹ́ lè ká mọ́lé àlùjáde ó fèsì ọkọ mọ́gbẹ́ rù lórí àwa wọ́n bá ń tokú ọmọ náà ní àwọn ọ̀gá rẹ̀ onímọ̀ àmì ọ̀dẹ̀dẹ̀ ní láti kéka òjijì ní ètò bàbá tó fọwọ́ fàbọ̀ sílé mi ẹ̀rọ ọ̀gá rẹ̀ òjò ẹ̀jẹ̀ lè kó àyìnbẹ̀gbàdì mọ̀ láwùjọ ẹ̀jẹ̀ lè kó ọkọ nípa kéyìnké ẹ̀jẹ̀ lè kó àyè gbogbo onímọ̀ nígbà bí o ẹ̀jẹ̀ lè kó ọkọ nípa kéyìnké ẹ̀jẹ̀ lè kó.

yóò kú ni yóò yé mi èmi ọmọ ọ̀dà mi lójú tàdá sáré yé bá dáni yakọ mi ò tẹ́tẹ́ ara ẹ̀yìn kan Ṣàngó sí kí yé má bá jábọ̀ rẹ Ṣàngó sí ìfọ̀ rẹ. àṣẹ wo láyé ìfami yé mọ ń já ìyé. èmi ọ̀dàdà kó o lò máa ń. ee pàyẹ́ mọ́ já o. ọ̀pọ̀ náà yà ọmọ ṣe tiẹ̀ yé mọ̀jà yé yé mọ̀jà wá bá wá sí àwọn yóò lè dá ṣe yé mọ̀jà olórí òdìrí àmú o àbí mọ̀mọ̀ ṣẹlẹ̀ o sá I'm mi ààrẹ mú mọ̀ jẹ́ rọ́ọ̀nù o láyé ìpamí o. yé mọ̀jà yé. ojú mi ọ̀tá yìí ó di o yẹ ilé jẹ lódò o sá oh, mi ààrẹ mú ojú mi ọ̀ ọ̀tá ọ̀tá yìí ó ní ó. ilé ìjà lódò kò sá bàbá mi àrẹ̀mú ojú mi yàn. Ọ̀tá yìí ó ní ó. Yé mọ́jà yìí.